أما بعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí àtúndékún pẹ́ síwájú Allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ kó náà ló pẹ́ tọ́ sí ní sọ́mà sílẹ̀ bá a ṣe ní ìtẹ̀lẹ́wò fún mọ́lìkì ọba tí ò sorogún fún ọlá olùkápá ẹ̀rú tó ìdẹ́ra tó wọlé kan ìran ọmọnìyàn ọ̀dọ̀ ẹni tí o lè ti wá látọ̀dọ̀ rẹ̀ ni láti fún mi ní ìmọ̀ tí mo fà. níranran ìdẹ̀ra tí Allah subhanahu wa ta'ala tó ṣe fún mi àti ẹ jẹ́ ká gbà dájú jẹ́ ká mọ̀ dájú ẹgbẹ́ tí a wà lè fahàn wípé alhamdulilayi tí ọlọ́ọ̀ba nìkan ọ̀bà tá a máa kọ́pẹ́ fún lára ìmọ̀ dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala òun náà ní ká tún wò wípé àwọn nǹkan wo ló ṣe lọ́rùn ìlú wa lórí àwọn nǹkan wo ló yẹ ká máa ṣe ká máa gbìyànjú ká máa ṣe láṣẹ rẹ̀ ká máa gbìyànjú gbogbo tó ní ká má ṣe ká jìnnà sí ìyẹn ni ó jẹ́ pé ẹrú tí mo fún lówó rẹ̀ abdullah amáṣàṣe rọrùn fún wa nínú ọpẹ́ ilé ìta tó ń síwájú Allah subhanahu wa ta'ala níjẹjọ adágbére àmì aláàkójọ bímọ àti jẹjọ mọ́ṣẹ́lẹ̀ kókó fún wa àti bẹ́ẹ̀ ó sì gbà fún wa abẹ́nú àánú rẹ̀ ọlọ́run àtúntí tóbi rẹ̀ àtúntí gbangba rẹ̀ àti iṣẹ́ rẹ̀ àpò àwọn orúkọ rẹ̀ tó ní síjọ àtúndẹ̀ ọ̀pọ̀ jimoh mọ́ṣáṣá ṣe lórí ayé wa ká ṣe láàyè àti láàyè wa kò wá sí nta àti lọ́lá lẹ́ni tí ń tó tọrọ jimá ní ti ká lè bá jimá mìíràn ká lè sọ pọ̀ rẹ̀ láyé kọjá pé ìjẹ́ mùsùlùmí wa ìjẹ́ mùsùlùmí wa yẹn ló jẹ́ ká mọ̀ ìpè orí pọ̀ ń bẹ àǹfààní tó tóbi ń bẹ kí jimá kan ó bá mùsùlùmí láyé ìmọ̀ bẹ ìmọ̀ ìjẹ́ mùsùlùmí wa ó jẹ́ orí kan tí ò ṣe fi wé nínú gbogbo orí tí Allah subhanahu wa ta'ala mọ̀ òtẹ̀lé lánàá súnà tànẹ́bì ní ẹ̀jẹ̀ tẹ̀lé sọ̀rọ̀ láìpẹ́ afọ́ alẹ́kùn kí alẹ́kùn na anábọ̀ Muhammad àwọn aráàlẹ́ àwọn sọ̀rọ̀ tó gbọ́n sí ojú pọ̀nà wa a kó ìgbìyànjú a kó ìfaradà nítorí pé tá a bá wo oju ọjọ́ a ni a Ghana na di mélòó ó di mẹ́wàá ó di mẹ́wàá lónìí tí a máa pe òní ní ten nine forty seven ọjọ́ kẹwàá nínú oṣù kẹsàn-án ẹgbẹ̀rún ọdún kan gọ́rùn ọdún mẹ́rin ogójì méje lẹ́yìn bàtà nàbì tó ṣe é lẹ́kìnnà nínú ìdámẹ́ta àtọ̀pọ̀ àkókò tiẹ̀ máa bá a fà á lẹ́yìn kí ṣe ń bẹ̀ máa eléwo la ti síwájú fúnra wa wà máa fara síná eléwo la fi ilẹ̀ ẹlẹ́ tá a ti ṣe ẹja mọ́ra sí o ìdá abatiri àáwò kẹfà ti tẹ̀yìn mọ́ ha ọmọ ìyá mi àǹfààní lèmi àti ẹ̀rí ọ gbogbo ìgbà atẹ́gùn àǹfààní atẹ́gùn oore àǹfààní tó tó bá wọlé tọ̀yàn ẹja tètè kọ́rọ̀ rẹ̀ nígbà yẹn o fà ìmẹ̀lẹ̀ kó lẹ̀ á ṣe fàtí sùkúl ẹja lọ mọ̀ tó gbogbo àgọ́tẹ́gùn tẹ̀ bá retí ń fẹ́ kì í fẹ́ lọ bẹ́ẹ̀ o ìgbà òtọ́ lọ bí òréré ọ̀pá òtọ́ ìgbà òtọ́ bí ọ̀pá àbọn tó bá dijọ́ kan yóò yẹ o abẹnú àná ọlọ́run ó tó yẹ abẹnú fà fún ẹnìṣẹ́ ṣe ó wa ẹ ká múra ọjọ́ yìí ó máa sáré ni wà kódà bí ogún tó tún kù yẹn yóò tún sáré ju mẹ́wàá àtàkọ́kọ́ lọ ìṣúná ni mẹ́wàá gbẹ̀yìn ó sáré ju ogún àkọ́kọ́ lọ máa bẹ̀rẹ̀ sí ọlọ́run kò jọ tó bá fún wa rí fún wa sún ẹni tó gbà láǹbẹ̀ ọlọ́run gbà lọ́wọ́ wa lórí àsìkò lórí àsìkò rọmọdán lórí àsìkò tí àgbà rọmọdán lọ́wọ́ dá tó àlàyé Allah subhanahu wa ta'ala lórí àwọn èrè tó tóbi látara ìṣàfihàn pé àmọ́rírì èrè tí Allah subhanahu wa ta'ala tó ṣe fún wa lórí tíra wa ìyẹn ni adabul mufrad lẹ́yìn tí bàbá wa gbà abu abdullahi muhammad bin ismail al-bukhari wa imam umar rahman tawasa ọlọmọ sàbàkẹ́ bàbá náà lórí tíra àwọn tí a máa ń gbọ́ ní gbogbo ọjọ́ jùmọ̀ àbáyé ní dèdè aago mẹ́fà àbọ̀ ibẹ̀ náà la ṣe wà tíra yẹn àpò lórí ẹ̀ tíra kan tó lórí pọ̀ ni gbogbo ẹni tí máa ń gbààwẹ̀ nínú àwọn ẹwà iṣẹ́ ìṣesí a gbọ́dọ̀ bá lára ẹ̀ ìwà sí ọmọlúàbí báwo la ṣe ń láyé òun ló fà á láti fi tíra yẹn lẹ́lẹ̀ kò ṣeé filẹ̀ torí gbà tí èèyàn bá sọ wípé òun òun fẹ́ fatẹ́gùn lẹ́lẹ̀ òun fẹ́ mí kó ló ṣe fẹ́ ṣe tí ó ṣe gbáyé tí ó ra fatẹ́gùn lẹ́lẹ̀ tí ó ní bẹ́ẹ̀ lọ́rọ̀ ìlànà tàbí wá ṣe rí èèyàn lè jẹ́ mùsùlùmí ìlà lè ṣèbáà wàbíyẹ̀tún nàbí yìí sallallahu alaihi wasallam qudwatuhu hasana àti kànáàbì ìjà pẹ̀lú rẹ̀ dáadáa àkójọ pẹ̀sẹ̀ ní ayé ànábọ̀ Muhammad ìsẹ̀mí rẹ̀ ìjọsìn rẹ̀ ìṣesí rẹ̀ ni ó mú ní ọkọ̀sìn tí ó mú ní nǹkan tí ò lè sílẹ̀ alùpùpù fàṣẹwọ̀n fún àjùbá yìí lọ. tábà wò á rí i pé ànábì sallallahu alaihi wasallam nínú hadith ilé ìta kàníjẹjọ ànábì kí atọ́lọ́lọ́ nǹkan máa bá ó mú aṣọ ẹ máa wọ nǹkan torí báàbù ẹni tó lọ bẹ ìjọ kan wò pàtó ìmọ̀ ìdáhùn tó wá jẹun lọ́dọ̀ wọn kí lẹ fẹ́ sọ pẹ̀lú ẹni tó lọ bẹ ìyẹn wọnú rọmọdọ́n àbí ta ni kó wá bẹ̀ wá wò wọn á gbóúnjẹ fún un rọmọdọ́n ẹ pé tiẹ̀ di mélòó tiẹ̀ di méjì torí pé téèyàn bá jẹun bẹ̀ nínú àdúrà ta láàmà ṣe tá a bá ṣe tọ́ lọ́dọ̀ àwọn èèyàn ẹ má jẹ́ ká gbàgbé rẹ̀ ọ̀kan náà ni wọ́n bó tiẹ̀ jẹ́ pé ńgbà tí a lọ bẹ̀ tẹ́lẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ rọ̀bọ̀dán a pè ní àfọ̀rọ̀ ìdákùn àṣọ ìmọ̀ àwọn aláwẹ̀ sínú lọ́dọ̀ yín tó bá jẹ́ ní rọ̀bọ̀dán wọn kọ́ ọ̀sán láti alẹ́ ìkùnmọ̀ màláìka ọlọ́ọ̀bà aláwa tó kábàrà sí àwọn màláìka àwọn ẹni rẹ wọ́n tún wá ṣàdúrà fún yín tó ìyẹn ló fà tó jẹ́ wípé nínú ìṣesí sunna anabu Muhammad òní pé téèyàn bá wá bẹ̀ wá wò ká ṣe kíni ká fún lóúnjẹ bó ṣe wò ó lè mọ kódà bó jẹ́ èso lásán la bá pèsè àfúnyàn ẹ wo àwọn èèyàn àwọn ìjọ kan wà ọlọ́ba wa sàlékún dáadáa wọn mo máa ń gbọ́ táwọn náà fàtí náà ń ṣe àwọn kan náà ń ṣe bẹ́ẹ̀ dáadáa jẹ́sì tó dáa tí wọ́n nǹkan kan dáadáa mi kẹsọ́ mo ní èmi ni yóò gba ìfọ́ọ̀rù lónìí yóò gba ìfọ́ọ̀rù lọ́la tó àwa ọ̀rẹ́ síra wa àwa náà lè ṣe bẹ́ẹ̀ torí pé tá a bá ń gbà bá yẹn tá à ń wára wa lọ tá à ń bẹ̀rẹ̀ wa wò tá à ń gbé ta lágbára fún ṣinú ẹ wo bínú wọ́n ṣe dùn kí lẹ fẹ́ sọ pẹ̀lú ẹni tó ṣí àwọn aláwẹ̀ lẹ́nu tó tún bíi mẹ́ta àbí mẹ́rin mẹ́ni àpàràsọ ìyẹn gbogbo ẹni bá bẹ̀ ṣí aláwẹ̀ lẹ́nu ó fún ní tí ò sínú tó ti yẹ wàláwò ájọrò òun wàláwò mẹsìlá ájọrò sọ àṣẹ yóò máa nírú ládàá tán máa ń pa láwẹ̀ tí ò ní dínkù nù ládàá láwẹ̀ yẹn tòlópàá làwọn ẹni ilé wọn máa fi ń ṣojú kòkòrò sẹ́yìn nínú ìṣesí tá a kà nínú hadith tó lọ ní wípé ànábì kí àtọ̀lọ́ ọlọ́run kò máa bá tó bá fẹ́ gbàlejò yóò wọṣọ tó dáa tó bá dijọ́ jímọ̀ yóò wọṣọ tó dáa ìyẹn túmọ̀ sí pé ìyá wa Asma bint Abi Bakr àbúrò ìyá wa Aisha radiyallahu anha ani ìmọ̀ ọlọ́mọ ayọ́nu sọ̀rọ̀ méjèèjì àti bàbá wọn òun ló mú wa yẹn wá bá nẹ́bà Muhammad òun ló mú aṣọ yẹn wá nínú hadith kan nínú hadith tẹ̀lé umaru rabi alawa ni òun ló mú aṣọ míì náà hullatan ila rasulillah sallam sanabi ni ti o ba na meta na fa Muhammad kan tẹ̀sí ránṣẹ́ sí mi òní mo ní kẹ́ ẹ̀ ránjò ní tẹ̀sí mi tẹ̀lẹ̀ tẹ̀ wí yẹn ìfẹ́ ní bá wọ́rọ̀ aṣọ ẹ̀ tó ní bẹ́ẹ̀ ni ànábì ní ẹ̀bí wà lọ́ta mo ma iye kébù tó lórí ẹ̀ Allahu akbar àwọn olùmọ̀ọ́dẹ ni wọ́n ti mú ìdájọ́ yẹ pé àṣẹ ń tí a bá wọ̀ tó lè tó ti jẹ́ ẹ̀tọ́ aláàlẹ́ fẹ́lómi alẹ́ta fẹ́lómi àwòtẹ́kìbí bí àhàjẹta àbíkó fi bí àbùkátà bí àbùkátà ọ̀lẹ́ fún ìyàwó rẹ lóbìnrin ọ̀lẹ́ fún àmà rẹ lóbìnrin láti wọ̀ a rí i pé ìṣesí ìṣesí tó dáa ni àmọ́ kí ni wọ́n jù ṣáàyìn gan tá a fẹ́ mú bí àdéhùn ni wípé anabi sallallahu alaihi wasallam àwọn àlejò máa ń bẹ̀ẹ́ wò tán bá dẹ̀ wá bẹ̀ẹ́ wò mílà wá zimu àzìyára awò ìdíyáfà nínú tí ìbẹ́niwò ìgbanilálejò tó máa ń kó sínú ní kíkà fún wọn lójú. pẹ̀lú ní ẹjẹ́ a lọ sí pọ́blọ̀ ìdíyára gangan ọlá tí ń bẹ́ bí ìmọ̀ abẹ́niwò. a ti sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú àwọn hadisi أفوى أبو عبد الله محمد بن إسماعيل البخاري قلنا حدثنا سليمان بن حرب وموسى بن إسماعيل قال قال àwọn méjèèjì sọ wípé ajẹ́ tó gbọ́rọ̀ yẹn lọ́dọ̀ ìkíní kejì wọn àwọn méjèèjì ni wọ́n sì حماد بن سلمة عن ثابت عن أبي رافع عن أبي هريرة رضي الله عنه látọ̀dọ̀ àfáà wa Abu Hurairah ìyọnu ọlọ́run kó máa bá a ní nàbí yìí sallallahu alayhi wa sallam ó là nàbí wa ọ̀gá wa ní aṣáájú wa olùsọ wípé man qala zara rajulun akha zara rajulun akha lẹ́hùn ó ní arákùnrin kan ó bẹ ọmọ ìyá rẹ̀ wò ẹ̀mẹ́jẹ ká gbàdé tó bá ti di pé zara rajulun akha ọmọ nìyẹn kan arákùnrin kan ó bẹ ọmọ ìyá rẹ̀ wò ìyẹn túmọ̀ sí pé mùsùlùmí bẹ mùsùlùmí wò mo ti ní àhànlá torí ọ̀rọ̀ táàkì mọ̀ kí mùsùlùmí lẹ́nu yẹn bó ti jẹ́ pé wọn ò dá kọ rẹ̀ táàmì ẹ̀dì ò dá kọ rẹ̀ fún wọn. ó yẹ ìyẹn túmọ̀ sí pé oore ọlá tó ń bẹ́ẹ̀ yẹn èèyàn kan ò lè jàǹfààní rẹ̀ àyà àti kéèyàn jẹ́ múmi ni. ìyẹn láti rí i pé al-asul asasi ìpìlẹ̀ gan tó jẹ́ kìlẹ̀ rẹ̀ al-asas ọ̀bùnlẹ̀ amẹ́l ọ̀nẹ́lẹ̀ rìdọ̀lọ́à àti bóòlù ọ̀nà tí yẹn ní ó jẹ́ pé gbogbo iṣẹ́ tá a bá ṣe kódà báwọn yẹn bá fojú kéré rẹ̀ báyìí iṣẹ́ wà tóbi lọ́dọ̀ ọba dídá wa iṣẹ́ tó jẹ́ pé ìṣesí ni yóò padà dìbàdà iṣẹ́ ò lè dìbàdà kó já tẹ́wọ́gbà fún àbíkẹ́ ìbàjẹ́ mú mi ní òdodo tó ti yọ tá a bá rẹni tó nàró tí ń tẹ́kọ̀kọ̀ tí ń forí kalẹ̀ nínú àwẹ̀ tẹ́ mọ̀ pé kò lè ní ládà kankan tó bá ju tẹni ó kí sàràwì ọgbọ̀n lọ kò lè ní ládà kankan torí pé kò sí kíni tá a bá wá rí mùsùlùmí tó wá gbìyànjú báyìí ṣe wá fún ma tó wá kíráka méjì sẹ́wọ̀n pé òun ó sì kí ni yóò ní ládàá torí tó jẹ́ mùsùlùmí irú ẹ̀ náà ni manzara akalahu ó bẹ ọmọ ìyá rẹ̀ wò tí kọ́rí àti ní tó ti wá lọ bẹ̀ wò ìlú kan tó jẹun ìlú òdì kejì ni bá bàbá ṣe máa ń sọ ó lọ ilé tòmí fa arṣọdọ lọ ìlàwú mẹlẹkan á ti rí pé irú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ dèbíyà ni ọ̀rọ̀ tí àwọn sàhábà ò mà lọ́ba adẹ́dà mójú ó mú ká ànábì ò mójútó ànábì ò sì máa dákọ̀ arákùnrin yẹn fún wa. wà á lọ òlà òwò mẹ́lẹ̀kẹ́ ọlọ́run lọ bẹ màláìka kan ó dẹ sọ́nà fún á sọ̀dà so á sọ̀dà bí àwọn tí wọ́n máa ń sọ oṣù àbí tí wọ́n máa ń sọ awòwò sánà ìrẹsọ́ wọ́n máa ń pè ní ìrẹsọ́ dòjàwíyà àwọn tó máa ń monitor space ala madaraja ó lọ dúró tì lójú ọ̀nà tí ń gbà arákùnrin abéèrè pé mọ̀lẹ́ka ń béèrè lọ́wọ́ rẹ̀ pé àyìnà tùrù gbọ́dọ̀ ń lọ. Béèrè tí wọ́n fi lé wá sọ́wọ́ ọ̀nù ìrònú wa ń sì lè pé mọ̀lẹ́ka gbé àwọ̀ èèyàn wá ó sì dúró ó sì bá a sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí àwọn àgbọ́yé ta ti ní wípé ìjó rọrùn kí mọ̀lẹ́ka ò bá èèyàn kan sọ̀rọ̀ àlá suratul màláìkíyà kò ṣeé ṣe. Yawma yarawna al-mala'ikata la bushra yawma idhin Allah subhanahu wa ta'ala kò fún ẹ̀dá kan lórí ilẹ̀ láti rí màláìka aláṣọ́tìlì màláìkíyà rẹ̀ bá màláìka ṣe rí bọ́lọ́mù bá aláṣẹ dá wọn àbí tó bá jẹ́ ìjìṣẹ́ ọlọ́run. bẹ́ẹ̀ ó rọrùn kí màláìka ò bá yẹn sọ̀rọ̀ tó ti yé tí ò ní jẹ́ aláṣọ́tìlì màláìkíyà tí ó sì ní jẹ́ ànábì ọlọ́run gẹ́gẹ́ bí kíni ẹ̀rí rẹ̀ wà ní suratul a rí i pé lílọ sí màláìka lọ bá tí gbogbo èèyàn náà gbà pé ẹ̀mí mímọ́ ló lọ bá ìlọ bá yẹn kò gbé súràtì màláìkì yà wá kò pé fọ́tò àwọ̀ àwòrán màláìka kan ló gbé lọ tó ti nkálukú àti sọ fún wa pé fatama sálà là ha basharan ṣẹ̀wìyà fatama sálà ìyẹn ni pé ó ṣe àpèjúwe basharan ó wá ní àwòrán èèyàn ṣẹ̀wìyà tó jẹ́ ọkùnrin tó dó dáadáa ìyẹn ni pé gbogbo àwọn màláìka ní fọ́tò wọn fún ara wọn wọn dà anabi sallallahu alaihi wasallam ó nìkan ló lè júwe bí màlẹ́kà ṣe rí fún wa ẹ bó ṣe júwe fún sọ̀hábà àwọn sọ̀hábà dùn àná lára ipò tí wọ́n tó fi lọ́lá jù àlọ́ ọ̀kan tó nù torí pé wọ́n ti rí màlẹ́kà Jibril gangan níjòkó jọ́ tó wá bẹ ànábì wò àmọ́ ń jọ yẹn náà wọn ò tètè mọ̀ ó ti lọ fẹ́ kánà ìlú ẹni tó jòkó lẹ́ẹ̀kan yẹn àmọ́ ń jọ yẹn tí ó wà náà àwòrán yẹn ló gbé wa kò báwòrán màláìka wa torí pé wọn ò lè wí fún wọn ò lè wí sáǹdẹ̀ ipa àwọn òka láti jòkó ipa àwọn òka láti rí ànábì kí àfọlọ́lọ́n kó máa bá ó lẹ̀ méjì mórí màláìka jìbìrẹ́ lórí aláṣúra ti ilà àkìkíyà lórí fọ́tò rẹ̀ gan bó ṣe rí àlùkùlà alákọ̀ọ́kọ́ rẹ̀ ńgbà gáàrí lè ṣẹ́ra nígbà tí ó wà ní kòtò ibi tó ti máa ń ronú níjọ́ tí màláìka ó kọ́kọ́ bá sọ̀rọ̀ níjọ́ yẹn náà ó pẹ́ẹ́sì rẹ̀ nígbà tó jáde ti lọ ó pẹ́ẹ́sì rẹ̀ lójú ọ̀nà rírì rẹ̀ lẹ́ẹ̀kejì òun níjọ́ ti ń bọ́ sánmà lọ ìyẹn túmọ̀ sí wípé Allah subhanahu wa ta'ala ó máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn ẹ̀dá ìyẹn ní òjẹ́ kó yé mi àti ẹ̀ náà nígbà míì gbogbo àwọn ẹ̀dá mi táwa náà máa rí o ìwárí màláìka ò túmọ̀ sí pé wọ́n rán ẹsẹ̀ pé má kí òun máa o má ṣe gbá máa o àti sọ di wòlíì lónìí o rárá o torí kí ló fẹ́ fi dẹ́ ẹ lójú pé màláìka lórí tí wọ́n bá tẹ̀ wá rí sí olùsàfihàn rẹ̀ ẹni tó lè kọ̀ǹfàmù pé màláìka èèyàn tó rí yẹn òun làǹdẹ́gbà Muhammad ó dẹ̀ ti lọ tó túmọ̀ sí gbogbo ẹni tó bá wá rí tó bá sọ̀rọ̀ kan fún ẹ kódà téèyàn bá lòun rí màláìka ẹ̀mí kan bá òun sọ̀rọ̀ arákùnrin kan yọ sí òun lójú oorun ń tá sọ fún mi pé ẹni tó rí yẹn kò sáàmà dájú fún ẹ sí màláìka ni torí pé ẹni tó lè kọ̀nfáàmù rẹ̀ òun là nẹ́bí wa Muhammad ẹlẹ́ẹ̀kejì ní tó bá tún wá sọ fún ẹ tó bá sọ̀rọ̀ dáadáa fẹ́sẹ̀ àmọ́ ẹ ṣe sàárà òdà fáìn máa ṣe gbá òdà báwọn bẹ́ẹ̀ mo ti fún ẹ nírun kan mo fún ẹ lásàlátù kan mo fún ẹ ní iṣẹ́ kan tó máa fà tó ajẹ́ pé mọ̀lẹ́kà kọ́ lọ rí torí pé iṣẹ́ tó bá ní í ṣe ìjọsìn nínú ìsìláàmù yìí máa ṣe ni àbí má ṣe wọ́n ti parí rẹ̀ nígbà mọ̀ pẹ̀lú àyàtọ̀ ọ̀nà sọ́ọ̀tì nàìjíríà tí Allah subhanahu wa ta'ala sọ pé al-yawma lónìí akmaltu lakum dinakum ọ̀rọ̀ ẹ kírun míì ẹgbàáwẹ̀ míì elékun báyìí tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn yìí wọ́n ti parí rẹ̀ it has been sealed ti parí ẹ̀ so iṣẹ́ ìwọ̀n yìí rìvíw rẹ̀ kò tó ń rìvíw rún wọ́n rìvíw àwẹ̀ kéèyàn ó dé nìṣó àwẹ̀ yìí o wọ́n ti bá wa dínkù sí twenty a sọ fún pé tiẹ̀ ló ń sọ àwẹ̀ yìí o ẹ má jẹ́ ó ta ago tí òórùn bá máa wọ̀ mọ́ o torí pé àánú tiẹ̀ ló ń sọ yẹn èyí tó jíṣẹ́ wa ti sọ fún wa tọ́ba adẹ́dà sọ fún wa kí wọ́n ti parí ẹ̀ òun náà ní kíni òun lọ́rọ̀ ibi tá a ti lọ ni pé wà á sọdọ̀ lẹ́wù mẹ́lẹ̀kẹ́n àlẹ́ màdàrájà ti ìfà kọ́lá ẹ̀ náà ó níbo ló ń lọ kọ́ọ̀lá sọ pé àkànlí ìhàdì ìlẹ̀kọ́rìà ajẹ́pọ̀ ti súnmọ́ lu yẹn ó ní mo fẹ́ bẹ ọmọ ìyá mi kan wò nínú ìlú yìí ni ṣẹ̀mọ̀ kó sọ fún màláìka báyìí tí ó sì mọ̀ pé màláìka ló ń ṣe kí ni ló ń bá sọ̀rọ̀ áhàlì ìhàdì ìkọrìyà ọmọ ìyá mi kan wà nínú ìlú yìí màláìka sọ fún pé aláwo àlẹ́ka mi nẹ́ẹ̀mẹ́tìn ọ̀rọ̀ búhà ǹjẹ́ oníbùkátà kan ìdẹ̀ra kan ìkankan orí kan bẹ láàrin wàṣẹ tó fẹ́ manage tó fẹ́ wò pé bóyá ọfun lẹ́ran sìn ọfun lágbósìn mo wá fẹ́ lọ òkè bó ní o ìyẹn ni pé àjọṣe wáyé náà mo tún ní kí n wá tún gbẹ̀yìn wò lórí ẹ̀ o. mẹ̀ní mẹ̀tìn lahu alahu alẹ́ ìka só ní ìwọ̀ kan lọ́dọ̀ rẹ̀ àwọn olùmọ̀ọ́mọ́ tún sí pé só dáadáa kan tó ṣe fún ọ tí wọn náà ṣe kí ni wọn fẹ́ lọ san. ṣe pé àgbà tó bẹ̀ mí wo ń jó ni ìlú jẹ́ mi ló wá bẹ̀ wò ó tiẹ̀ wá fi nǹkan ránṣẹ́ sí mi mo fẹ́ wá lọ tí ẹ̀ tí mo ń rí bẹ̀ dáadáa wíṣìṣì yẹn náà dà téèyàn bá fi nǹkan ránṣẹ́ sọ á wò jìn lọ dúpẹ́ ẹgbọ́n tárakùnrin ò sọ ọ̀làlà ó ní rárá ah, tó bá rí bẹ́ẹ̀ tí wá ní ó ní ìní òhìbù ùfìlà mi ò torí nǹkan kan lọ kọjá pé mo nífẹ̀ẹ́ rẹ̀ sórí ẹ wo ọlá tí mẹ́bi kéèyàn ò ẹ wá ń àti torí a fẹ́ lọ fi bẹ̀yẹn wò a sọ̀rọ̀ yìí fún wa ní ìkànnì àwọn àsìkò kan sẹ́yìn ẹ kò kéèyàn sọ wípé lágbájá ńgbà mo bi kò wá bẹ̀ mí ẹni tó yẹ ká tó pè wá tó nìyẹn o ká tó wá sọ pé ẹni tí ó pè wá ẹ mẹ́jẹ̀ àjọ jẹ́ ìpéjọ tá a bá ní bùkátà àbí torí kó ṣe fún wa làwọn náà ṣiṣẹ́ lọ ṣe fún ẹ jẹ́ kó jẹ́ pé gbogbo ń táàbà ṣe yóò jẹ́rìí torí ìfẹ́ tọlọ́run tí ọlọ́run nífẹ̀ẹ́ sí kí n máa bẹ̀ ẹ́ wò ìní òhìbùhù ìlà ẹ mẹ́jẹ̀ àgbàgbé nu hadith kan náà tá a àwọn tó bá tẹ̀lé wa ìyẹn ni pé gbogbo ìgbà téèyàn máa ń gbé ẹsẹ̀ lọ bẹ̀yàn wò tí màláìkà ọmọ sọ fún pé tíbìtà tíbìtà wà tọ́ọ̀bà mọ̀mṣáàkà wàtàbà wà tàmánzílà fil janna síbìtà o ti ṣe dáadáa Allahu akbar ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ ti dá wàtọ́ ọba mamshaka ìgbésẹ̀ tó ń tún wá ń gbé yẹn ó jẹ́ ìgbésẹ̀ tó bá adẹ́dà ń yọnu sí wàtàbà wà tàmánzílà ibi bó ṣe ń ṣe yẹn a jẹ́ pé òun pìrìpìà ibi tó ń tòkù sí ibi tó ń sọ̀kalẹ̀ sí àtẹ̀yìn àtẹ̀yìn náà ṣàṣìlẹ̀ fún alọ́gbà àlùjáná. àwọn ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ wà ìjọsìn wà tó pọ̀ gan tí ò náwó ní kankan bẹ́ẹ̀ tó àwọn ẹ̀sìn sílẹ̀ lẹ̀ nínú àwọn iṣẹ́ tá a tún lè ṣe ní rọmọbọ́n ní tọ́lọ̀ máa fún yàn láàyè tó ní kí wọ́n bẹ̀ yín wò ni mo rí tí mo ti rí yín ti fẹ́ àsàlámù àlékún tó ní kò sí oníkò sí nǹkan kan ó ti yé wa tó nù ta gbọ́dọ̀ múra sí nìyẹn arákùnrin yìí ò dájú ò dákẹ́ ntí màláíkà wa sọ fún pé ṣé n tó ti torí ẹ̀ lọ nìyẹn torí tọ́lọ́n torí tọ́lọ́n ọ̀la ó sọ pé ló rán mi sí ẹ ẹ mẹ́ta gbàgbé mo fẹ́ ká rí ọ̀rọ̀ yẹn gbọ́ yé dáadáa a rí fáwọn èèyàn máa ń pàdé àwọn èèyàn lọ́nà tó jẹ́ ní tó burú já ńlẹ̀ Yorùbá àti gbogbo àwọn àsìkò àwọn àyè kọ̀ọ̀kan tó ní Ọlọ́run rán mi sí ẹ bóòlù Ọlọ́run kí lọ́lọ́run pè lóko mi tẹ́ fi mọ̀ yí pé mi náà ní ká jíṣẹ́ fún torí iṣẹ́kíṣẹ́ wà lẹ́yìn ẹ lọ́sùn padà ẹ má jẹ́ ká fi àyè gba gbogbo orú ìròrí tí yẹn wọn ò rán èèyàn sí má wọn àrán màláìkà sí yàn pé èèyàn mo rí nà sí ẹ kí wọ́n ti fọ́ orí nà sí yàn. ó yẹ káwọn èèyàn ti rí nà fáwọn tí wọ́n báńdíìtì tí wọ́n ń kó wa láwùjọ yọ àyè pẹ̀tọ̀ àwọn báńdíìtì wọ́n ti dé ibi báyìí kódà ibi báyìí ni wọ́n kó jọ sí ọ̀rí nà rí yàn wá lọ rí nà sí yàn àwọn nìkan lọ sí sàrà kan irú sàrà kí sàrà wò nìyẹn àlùwà ló ń gbò ọgbọ́n àti kẹran jẹ gbogbo ìròrí ìsìláàmù ti là wá lójú súnà anábì sàrà sọlá ó ti pè wá padà síbi tó lóore fún wa àfa náà ti rí nà ní mo wá yọ mo ríran sí i ọ̀rìnà ẹ lọ wá ṣẹ́ṣe gbogbo ṣe sí yẹn ṣe sí tán gbọdọ̀ bá lọ́wọ́ wa tó ó máa ń ba ìjọmọlúàbí yẹn jẹ́ ó tún wá máa ń tapo àlà sí aṣọ ẹ̀sìn yẹn ni arákùnrin torí pẹ́ni tó ń fún wọn làbárè tani anabi sallallahu alayhi wa sallam asọ́dẹ́kùn amin olódodo olùfọkàtà alẹ́bí láyà ń tẹ̀kọ́ ànilàháwà ẹni tí ì sọ̀rọ̀ fẹ́nu ó nìkan ṣoṣo ńgbọdọ ti lọ àwọn sàhábà sọ wípé wọn rán èèyàn sáwọn sísàdé kan wá lọ ń rí kárí lọ bá sàdé pé rán mi sí ẹ Ọlọ́run rán ni àmọ́ a ṣe dé junction tá a dé yìí gan anàlá wa ta'ala màláìka yẹn ń sọ fún arákùnrin pé alá wa ta'ala ó ní kí n sọ fún ẹ pé ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ tó gbọ́dọ̀ tóbi lẹ́mí àmì àti ibi kan sọpọ́ lọ́run nífẹ̀ẹ́ rẹ̀ èyí ò sì lè máa alámẹ́tò hubbillahi abdi àpẹẹrẹ hubbillahi abdi àpẹẹrẹ ìfẹ́ ọlọ́run fẹ́rú òun náà ní wípé kó jẹ́ gbogbo dáadáa tí ń ṣe dáadáa yẹn rọrùn fún tí dáadáa ò bá ti rọrùn fún yàn láti ṣe ọlọ́run nífẹ̀ẹ́ yẹn ni kó wá máa fìyàn ṣe kò ń jẹ dáadáa lọ ń gbàwẹ̀ tó ti yé bí ṣe ń gbàwẹ̀ lọ́ba aláàtúnṣe kínní ó tún ṣe nàwáfíìlì òru ó ṣe ń rọrùn fún un Otu si nrọrọ ń rọrùn fún ndị lọ́rọ̀rọ̀ ń jẹ́ ó lè ṣètọrẹ àánú Ramadan tó ń lọ kini sí kíni. hubballahi abdi wa qabul amalihi eléyìí làpẹẹrẹ pé ọlọ́run ṣe kíni ń gbaṣẹ́ mi. kéèyàn máa ṣiṣẹ́ bandit ní ìsìn kó máa gbéyàn pa kó máa kidnapper kó máa gbowó lọ́wọ́ àwọn èèyàn wọn á ṣiṣẹ́ ah, yẹn <laughs> ọlọ́run kò rọrùn fún wa pọ̀ ọlọ́run mọ̀ sí anna allah subhanahu wa ta'ala ahabbaka kama ahabbtahu ọlọ́run ní ó nífẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ tó ní sí a jẹ́ wípé ìfẹ́ wa sọmọ ẹ̀yà wa yóò jogún ìfẹ́ ọba adẹ́dà fún wa òun rọ̀ wá gbogbo àwọn tá à ń gbọ́rọ̀ yìí àti àwọn tá à ń sọ yìí náà ọlọ́run ṣàṣẹ rọrùn fún wa gbogbo bàtà bàbá àyàn ṣe ká bá a ṣe nítorí ta ni nítorí allah subhanahu wa ta'ala lásìkò bá sì fún wa ẹ̀já tẹ̀síwájú díẹ̀ ní ìṣẹ́jú mélòó kù yìí báàbù tó tẹ̀lé ó ní arọ́jùlù yuhibbu qawman wa lamma yalhaqu bihi Allahu akbar rẹ́pì báàbù yẹn gùn díẹ̀ arákùn èèyàn kan tẹ́mọ̀gbọ́ bàbá abọ́dọ̀láì ló mú ọ̀rọ̀ yìí wá o headings ni o àkọlé ni o ó ní arákùnrin kan tó ń lò ń pé arákùnrin arákùnrin sóbìnrin náà ò lè ṣe bẹ́ẹ̀ ni káwọn èèyàn tó sóbìnrin lo ní lọ́pọ̀lọpọ̀ àwọn àyè wọ́n máa ń pè ní tẹ̀gbìlì ẹni tí máa sábà lè jáde láti ìletò kan lọ sí ìletò kan ọkùnrin ni máa jẹ́ bẹ́ẹ̀ àmọ́ àwọn obìnrin náà kọ̀ọ̀kan máa ṣe bẹ́ẹ̀ tóbìnrin bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọn náà ò ní irú ládàá yẹn ó ti clear báyìí ọ̀rọ̀ jùlọ ọmọnìyàn kùnrin kan yuhibbu qauman ó nífẹ̀ẹ́ àwọn àjọ kan walamma yal'aku bihim àmọ́ kò ní iṣẹ́ tó fi lè dé ipò wọn kò ní iṣẹ́ kò ríṣẹ́ dáadáa tó lè ṣe tó lè dàbí ìfẹ́ àwọn ipò àwọn tó nífẹ̀ẹ́ sí yẹn àmọ́ n tó ń sàmì ni pé ó ṣànífẹ̀ẹ́ wọn òun náà sì ń gbìyànjú bó ṣe lágbára yẹ túmọ̀ sí wípé èmi àti ẹ jẹ́ ká wo àwọn òwò là ń nífẹ̀ẹ́ gan a jẹ́ wípé gbogbo ẹni tá a bá ti nífẹ̀ẹ́ ní tí ó máa wà lórí ẹ̀mí ni wípé àwa náà fẹ́ máa ṣiṣẹ́ wọn torí wípé gbogbo ìgbà tá a bá ti nífẹ̀ẹ́ nǹkan téèyàn bá ń ṣe àwọn tí ń ṣerú ṣèṣì yẹn àwọn tí ń wúrú wà yẹn àwọn tí ń wu tẹ́rù gbìyànjú yẹn àwọn yẹn láàmú nífẹ̀ẹ́ sí pé èmi náà fẹ́ jọ lágbájá èmi náà fẹ́ jọ lágbájá afa kan ní tashabahu inlam takunu mithilahum ìwọ náà gbìyànjú láti jọ wọn àwọn èèyàn tá a bá wo lásìkò yìí ẹni tó bá nífẹ̀ẹ́ Quran tẹ́ bá rí báwọn èèyàn ṣe ń ka Quran sí Allahu akbar arákùnrin kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa wọ́n á wo tó bá ti ṣiṣẹ́ díẹ̀ níwájú ta rẹ̀ báyìí yóò tún sáré wọ mọ́ṣáláṣí yóò sáré ka Quran ah ṣé pé àwọn èèyàn nífẹ̀ẹ́ Quran tó báyìí tó bá tó bá ń ṣe díẹ̀ tí àwọn ẹni tó bá ṣiṣẹ́ tí wọ́n tó ti lọ báyìí yóò tún padà nu mọ́ṣáláṣí اللهم طول عمرنا jẹ́mi wọ́gùn ká lè anuṣáhìdà aksara min Ramadan kó lè jẹ́ ká sí ọ̀pọ̀ Ramadan láyé ká ti rí kàánú rẹ̀ púpọ̀ lára kọ́lọ́ òjì kí Ramadan bá yàn láyé ìró rèrè tó pọ̀ ń bẹ̀ àwọn èèyàn ń ṣe sàárà èèyàn kẹ́kọ̀ọ́ wà lánàá tẹ ẹ dákun mo fẹ́ gbé ìtọ́rù fáwọn kan ní o ẹ dákun sí ká máa gbé bọ̀m̀bà wọ́n tún bẹ̀yàn mọ́ ó débi kan bẹ̀yàn sí i n tí ò lè ṣẹlẹ̀ nígbà tí Ramadan ò bá ṣe torí pé wọ́n nífẹ̀ẹ́ ni tó pa wọ́n láṣẹ rẹ̀ wọ́n wá nífẹ̀ẹ́ sẹ́yìn òun náà ráwọn kan ti ń ṣe bẹ́ẹ̀ lójú òun náà máa ṣe ẹja gbọ́ ẹ̀rí tí bàbá wa mú wa haddathana abdullahi ibn musallama qala haddathana suleiman ibn mugira an humaydi ibn hilal an abdullahi ibn sonit an abi zarri abu zarri ló gba hadisi wa gbogbo alamọ gbọ abu zarri kí ló kọ abu zarri kan jundun ibn junada òní orúkọ rẹ̀ qala ó sọ wípé ya rasulallah ẹ máa gbọ́ abu zarri ó ní mo nílé òjíṣẹ́ ọlọ́run báwọn sọ̀hábà ṣe ní sọ́mà ń pàdé ẹ̀dọ̀ Muhammad ya Rasulullah olórí òjíṣẹ́ ọlọ́run arọ́jùlù yuhibbu qawman ó ní arákùnrin kan tó nífẹ̀ẹ́ àwọn ìjọ kan wàlá yastati'u an yalhaqa bi amalihim ipa rẹ̀ wàá kà torí ó lè ṣe irú iṣẹ́ tí wọ́n ń ṣe Allahu akbar ó nífẹ̀ẹ́ wọn àmọ́ gbogbo ó sàn sí ha kéèyàn sọ pé òun nífẹ̀ẹ́ Abubakar ń sìn ṣe mọ̀ pé iṣẹ́ rẹ̀ ó pọ̀ púpọ̀ Umar radiyallahu anhu ó ní èdè Abubakar gbogbo ìgbà ní máa fẹ́ kí n sájọ ẹ gbogbo ìgbà ní máa fẹ́ kí n lépa bọ́ àmọ́ gbogbo bó ṣe máa ń gbìyànjú tó nínú iṣẹ́ olóore gbogbo bàmí máa bá wọn wájú ẹ máa gbọ́ umaru nìyẹn kọ́ọ̀là anabi wa sọ fún abazar pé antaya abazar ìrẹ abuzari antaya abazar ma amen ababita gbogbo bàtẹ́ yẹn bá ti ní ìfẹ́ yẹn kódà tí ò bá ríṣẹ́ yẹn ṣe tó tún wọn yóò máa bẹ pẹ̀lú wọn kólútù ìní òhìbùwà wa rasula nta bùbá rẹ̀ fi parí ọ̀rọ̀ yẹn ni pé mo nífẹ̀ẹ́ ọlọ́run atani àtòjíṣẹ́ rẹ̀ kọ́ọ̀là anabi sọ pé anta ma'aman ababa ma'aman ahab abab ma'aman ahabat ahabba ya abadar ọmọ ẹbẹ pẹ̀lú ẹni tó ṣe kíni tó nífẹ̀ẹ́ sí àbúdá Allahu akbar ajá ìpèbí tá a ti láwọn sọhábà kò sẹ́ni tó lórí tó wọn ẹgbọrọ tá ànábì sọfà bò dáre ìyẹn ni pé ànábì kọǹfàmù ìfẹ́ ọba adẹdà fúta ní fọbò dáre pé àlọ onífẹ̀ẹ́ Ọlọ́run ó wá tún nífẹ̀ẹ́ òjíṣẹ́ rẹ̀ iṣẹ́ tọ́lọ̀ ń pa wá láṣẹ ọ̀rọ̀ tó ní ká ṣe ìṣe tó ní ká ṣe onífẹ̀ẹ́ rẹ̀ ńgbà tó ti nífẹ̀ẹ́ rẹ̀ yẹn kódà tó ọba lè ṣe fáwọn òṣìṣẹ́ ọlọ́run tọ́lọ̀ bá gbé ẹ̀jẹ̀ ju àlọ́kẹ́ àmọ́ màmí fẹ́ràn tọ́lọ̀ ní màlá nífẹ̀ẹ́ sí abẹ́ aláàkóso mọ́tà ṣiṣẹ́ ìrọ̀rùn ọ̀hánà kó sùn alẹ́ ni tó nífẹ̀ẹ́ ọlọ́run àti òṣìṣẹ́ rẹ̀ tọ́lọ̀ tọ́lọ̀ bá dájú jọ́mẹ́jọ lọ àtúmọ̀ tẹ̀síwájú